ẹyẹ ò dédé bà lórùlé o ọ̀rọ̀ lẹyẹ ń gbọ́ o. ẹ káàbọ̀ sórí ètò yín ètò wa yorùbá dùn lédè mo kó nílé mo kálejò ọ̀dẹ̀ òdùn bí. yorùbá bọ̀ wọ́n ní òwe lẹṣin ọ̀rọ̀ ọ̀rọ̀ sì lẹṣin òwe bọ́rọ̀ bá sọnù òwe làá fi ń wa mò ń bọ̀. Hammer Media TV. gẹ́gẹ́ bí mo ṣe ń sọ lọ àwọn òwe kan bẹ́ẹ̀lẹ̀ yorùbá tó ṣe wípé ọ̀pọ̀ nínú wa ni ò mọ ìtumọ̀ àwọn àpèjúwe tí ń bẹ nínú òwe wọ̀nyí fún àpẹẹrẹ pàṣà òfurà pàṣájá àjà òfurà àjà jìn bó nílò bá fura ò lè ní òkò kí là ń pè pàṣà kí là ń pè lájà pàṣà jẹ́ igbá tó so sórí igi àjà sì jẹ́ òkè ilé a ò ní ìjù báyìí lọ fún tọ̀sẹ̀ yìí orúkọ mi ò yíbò padà èmi lọmọ yín ọ̀rẹ́ yín Wálé Adébáyọ̀ ẹ ṣeun. àṣà wa ìṣe wa